ló ń hà tì í kí ni yóò lè tó yìí náà Mercy wá wo àwọn ará ẹ̀ wò wá wo nǹkan tó ń ṣe. ó máa dé nìyẹn ọ̀rọ̀ amúnífì ni kò máa lè sọ wọ́n lọ ṣe ṣe gbọ́dọ̀ ẹ̀ ṣe wọ́n lọ ṣe ìnáwó owó ṣe rí. ah no definitely I can do better than this now kí làwọn eléyìí ṣe yìí ah mo máa ṣe tèmi tèmi máa bẹ́tà ju eléyìí lọ wo owó eléyìí bó ṣe ṣe. Abby ó ní o fẹ́ rí mi. bẹ́ẹ̀ Mr. Sheson. ok uh, make it snappy torí mo ní meeting in ten minutes time. actually mi ìṣẹ̀ nígbà time yìí mo wá drop resignation letter Minister. resignation what why kí ló ṣẹlẹ̀. sir I want to pursue my career. your career. yes sir. What career? I have a dream. I have a dream. I have a vision. I have a vision. So what career path do you want to take now? Acting career. Acting K. Mm-hmm. That's strange, Joe. Oh. Ellie, I have made up my mind about this. No going back. Hmm. Hmm. Hope you know that uh, becoming a celebrity doesn't happen overnight. Ellie, I have made up my mind. No going back. I'll wait whenever. have a dream. I have a dream. I have a vision. I have a vision. I will never let go. I will never let go. I will win. And I say I have a dream, have and i I'm gonna win. Cause I know I have, I have a, vision a vision that is so big. I will never let go. kí ló dé? ah ah wọ́n bínú wọ́n bínú. kí ló wá fa ẹ̀rín báyìí ṣebí question ni mo béèrè. òun béèrè náà pé pé èló ló ń sọ fún wa percent ìwọ ò tẹ̀fẹ́ dòdò kó tó pọn mi ó ti ń sáré lé owó. mo béèrè ní nà <laughs> yeah yeah yeah you are right question ló béèrè má dẹ̀ fún ní answer. sorry the thing is stages me. hmm? stages ìwọ tí o ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ń sìn tó dẹ̀ ní lock tọ́lọ̀ ń jogún mọ́tò fún ẹ wàá sì máa get owó epo bíi five thousand. ẹ ten thousand. five kini. depending on the budget of the movie tó bá fún kini. ìyẹn tó bá ní lock ni o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ṣé iye tí wọ́n lọ ń gbà nìyẹn. ara ṣé wọn pé èmi ni mercy àìgbé mo ti di brand anybody tó bá fẹ́ lòmìnà fíìmù ẹ̀ a máa sọ̀rọ̀ millions but ṣóyí gbogbo stages tí mo kà lẹ́yìn èmi náà ti pass through It nítorí pé mo ti di big brand mo ti wà ní limelight ni mo ṣe ń rówó gidi gbà ṣùgbọ́n rẹ̀ ọ̀nà ló mọ bó ṣe ń pín tọ́lọ̀ má tètè dá ẹ lóhùn tí wọn náà tètè lórúkọ tó tètè blow ó máa gbà owó gidi. ṣe rí ìyẹn but you make it babe babe lọ́kàn ń balẹ̀ ó dẹ̀ dá mi lójú pé bó ṣe wà ìwà tètè di star hmm? kí ni kí fi ṣe é lálejò. fọlálejò sílẹ̀ eh? <laughs> ṣé o mọ̀ pé orúkọ yẹn kọ́ ọ máa ní o tó lé owó ni wọ́n wọ orí wọn máa wà ìyẹn ti wà ṣú ọ wọ́n wọ ọrẹ wọn kò sẹ́ẹ̀ tì lọ. Cause I know I have a vision that is so beautiful yìí eré ni mercy ń bá mi ṣe five k ten k owó gógóró àbẹ́pà báwo mo ṣe fẹ́ survive how do I even cope. salvation. I will never let go. I will never let go. I will win. And I say, I have a dream, have and i I'm gonna win. Cause I know I have, have a vision, vision that is so big. I will never let go. I will go. never let go of my I dream. Will I will win. If you believe, you can win. Yeah, there is always light at the end of a tunnel if you believe. What you see is what you believe. What you Hello, believe is what you have. Wo mo wa mo wa mo wa. Nípa ọ̀rọ̀ tó bá mi sọ lọ́sàn-án yìí náà ni. Ṣé o serious ni àbí òun mi ṣeré torí àwàdẹ máa ń pọ̀ ń gbà mí? ṣé mi ò wá ti ṣe mistake báyìí. mo ti resign kúrò níbi iṣẹ́. Ah, ah. jọ kí ni mo gbọ́ tó sọ yẹn you resigned ah. ah. irú resignation wo nìyẹn no tell me tí o jẹ́ pé bóyá o ti rí better offer so why would you even resign <laughs> baby ó fọ́ nìkan ṣáá ta ló fọ̀rọ̀ lọ kó tó lọ resign o kò take such drastic decision láláyìn ṣe pé bóyá o fọ̀rọ̀ lọ mi ní fíìmù tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ẹ́ <laughs> okay o hmm. all right later ah, ah. <laughs> ẹ mà bí kẹ́ ìṣá báwo yẹn kò ṣe dídí máa resign just like that at least iṣẹ́ tó ń ṣe tó ń gbowó okay ká assume pé o tẹ̀ fẹ́ ṣe nǹkan míì wá ti ṣe máa manage méjèèjì pọ̀ because ibi tó ń lọ gan-an o tí mọ̀ nǹkan tó máa bá ń bẹ̀ wá ti ṣì ní sùúrù gain grounds kó tó fẹ́ yọ kọ́lẹ̀ ṣé bí nǹkan tẹ́ ń tó lọ́pọ̀lọ́ máa ṣe nìyẹn ah well ọlọ́run àbá tó o. ẹ gbà mí ibi tá a fojú sí ọ̀nà máa fẹ́ gbà bẹ̀kẹ̀ five k ten k owó kíni. <sighs> Honestly, this is what I want. God, please help me and see me through. <sighs> oh, yeah. máa jẹ. mo fi pé space wà òkè fún workshop tẹ́lẹ̀. iṣẹ́ òríran mi iṣẹ́ òríran mi iṣẹ́ òríran mi ni yóò máa jẹ. iṣẹ́ òríran mi ni iṣẹ́ òríran mi ni iṣẹ́ òríran mi ni yóò máa jẹ ẹ̀bùn mi ní àfi mi ní ó dá mi lójú pé n ò jèrè fún. sáà ẹ káàárọ̀ sáà excuse me sir èèyàn kan béèrè yín níta wọn ní látọ̀dọ̀ bísísà igbe. jọ̀wọ́ ni jọ̀wọ́ ni. madam ẹ máa bọ̀. Mo ti gbàgbé pé èmi ni mo fún ẹ ní appointment and mo tún travel Abuja lẹ́yìn báyìí. Yes, um, okay, let's do this quickly. Wọ́n ló fẹ́ máa act. Bẹ́ẹ̀ni sir. Mo fẹ́ join industry. Yes sir. Well, it's a welcome development. But màá fẹ́ kó mọ̀ pé acting kò easy bẹ́ẹ̀ ṣe rárá máa wò lórí TV abẹ́ǹgbọ́ nínú news yẹn o because eh, mistake tí ọ̀pọ̀lọpọ̀ tó ti wá sẹ́yìn tó máa ń ṣe nìyẹn wọ́n kọ̀ rẹ̀ pé kó wá fi búrẹ́dì jẹ bọ́tà it's not that easy iṣẹ́ lóṣùpá ṣe lọ́rùn yẹ iṣẹ́ wọ ọ̀rọ̀rùn bẹ́ẹ̀ So iṣẹ́ wa bí iṣẹ́ sójà ni o ká gbóra mẹ́rọ̀fọ̀ lọ́sàn-án ká sáré lóru iṣẹ́ tíátà nìyẹn o. nínú ìjọba tiwa yìí á ṣe àǹfààní kan fún àwọn upcoming bíi tiẹ̀ uh, just to ease their transition into Nollywood alright so ibẹ̀ ni ó máa serve a film school fún ẹ yeah, you have some experience before the real experience you have rehearsals you get used to dialogues you get used to blockings movement wàá ṣá learn a lot of things ní mẹ́sàn-án alright all right, and the good thing for any pé ní agbègbè wa yìí tó sọ pé tòsí nìwọ náà ń gbé we have our Lawrence's carcass yes, which is my carcass and you can register yes, one fifty thousand naira okay so that will cater for your your ID card your form and your kit or my new uniform okay sir all right so ṣebí Mercy fún ẹ ní nọ́mbà mi yes sir pẹ̀lú okay kò ṣe ẹ lọ sí mi ní whatsapp. ok sir. all right tó bá ti sọ pé abi mi gbàgbé orúkọ ẹ látìgbà tó ti sọ fún mi stick láti abi látọ̀dọ̀ mercy yes so máa send account ẹ máa send we pick it up from there. all right sir. bọ́jọ́ kí wọ́n ṣọmọ dáadáa all right all right i think i like you. thank you sir. all right have a good day. bye. bye. Mr. Fasasi, I've got to run, please. Eh. Who is there? And I say I have a dream and I'm gonna win. Cause I know I have a vision ah, that is mommy. so beautiful. I Báwo ni nǹkan? Ah. Ẹ sọ fún mi pé ẹ̀ bọ̀. Ẹ ò tọ́ ni orí sàn. Ẹ̀ẹ́dẹ́ kan tí ẹ̀ wò pé tí n bá débí tí mi bá bẹ́ẹ̀ pé bóyá o ti máa lọ síbi iṣẹ́. Èyí tí n bá fi pè ẹ́, ẹ ṣe ni fóònù mi bọ́ sómi lálẹ́ àná bó dẹ̀ ṣe bọ́ sómi báyìí mo dẹ̀ mú mo gbọ̀n mo sá àṣerọ́ ni mo sá nígbà tó di láàárọ̀ yìí tí mo tó pọ̀ báyìí kò bá ṣiṣẹ́ mo ṣáà mú lọ fún ẹnjìníà tó fẹ́ bá mi ṣe nìyẹn mo wá ní kí iṣẹ́ àti èdè bíbà bí n bá bá ẹ tó ti lọ́bi iṣẹ́ wàá ṣáà mọ̀ pé mo wálé <laughs> kí ló dé o lọ́bi iṣẹ́ ni. mọ́mi mi ò lọ́bi iṣẹ́ actually mo ti resign kúrò níbi iṣẹ́. o resign níbi iṣẹ́ kí ló ṣẹlẹ̀ ṣé o ti ríṣẹ́ mi ni abẹ́ ọjà ṣe é jà ń bí ṣe nàbí kí ló ṣẹlẹ̀. ẹ mọ̀ pé mo like fashion mo dẹ̀ like film making so mo ti gba shop kékeré kan láti máa ránṣọ níbẹ̀ so màá máa fi máa generate owó mo dẹ̀ ti gba form náà láti máa ṣe film. o ti gba shop láti máa ṣe fashion design. bẹ́ẹ̀ o wá gba form fífún yìí ìjọ orun tó fẹ́ ṣe dáadáa ṣòro dáadáa torí mo mọye tó ń gbà bí iṣẹ́ tó lò ti resign yìí ṣé kò ní í yọlẹ̀ rárá because o mọ ohun tí òun fi owó yìí gbé ní bùkátà jọ ṣé méjèèjì tó lò papọ̀ yìí sí pé fashion designer àti fíìmù ṣó máa tó iye tó ń gbà níbi iṣẹ́ tó ti resign. ẹ wò mọ́ mi kò sígbà tí mò ń wo fíìmù báyìí tí mi ò kí ń ríra mi láàrin wọn ẹ ṣáà máa fàdúrà ràn mí mo kì í máa fàdúrà ràn ẹ ní ìdákẹ́ àdúrà náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìbéèrè tèmi ni wípé ṣé ó máa pè é torí pé fashion designer ó máa fi hàn síbẹ̀ ni àwọn èèyàn máa kówó ẹ̀ jẹ fíìmù tó lóò fẹ́ máa ṣe yìí náà ó yìí lórúkọ wọn yìí tí mọ̀ ẹ́ èló ni wọ́n fẹ́ máa fún ẹ àwọn tó lórúkọ ni wọ́n ti jẹ́ èèyàn tó ń ṣe kinní bẹ̀ ẹ̀yin tẹ̀sẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ náà alẹ́ lè jẹ́ èèyàn bẹ́ẹ̀ o. ẹni kẹ́ máa fàdúrà ràn mí lọ́wọ́. Larry, ó sọ̀rọ̀ ni. I'm confused. I'm flabbergasted. I'm nebulously befuddled. Abi, o fẹ́ fi iṣẹ́ sílẹ̀ lọ́rọ̀ máa ṣe fihàn. Yes, jẹ́ kí explain. Explain what exactly, Abi? ṣó mọ nǹkan tí mo go through láti lè secure iṣẹ́ tó fẹ́ fi sílẹ̀ you see when I got this lot I sacrificed my cousin for you Abi cousin mi náà wáṣẹ sí times ṣẹ̀sán pé mi tó sọ ń pa vacancy tó wà lọ́fíìsì wọn fún mi but you were the only person I told now o wá ṣiṣẹ́ ọdún kan o fẹ́ o fẹ́ fi iṣẹ́ sílẹ̀ lọ́ọ́ máa ṣe theatre are you serious at all. But babe, I have always nursed this dream. Àlá tí ò ní lè ṣẹlẹ̀. busy, mo plan ní Baba ṣe máa ní unforgettable wedding party. Ìwọ ń ronú bó ṣe máa lọ ṣiṣẹ́ tíátà. Oh, so tábà wed tán, wàá máa fò kiri locations. Èmi á máa dá sunlé. It's a no-no for me, Abi. So kí ni ká ṣe báyìí? Ah. Irú ìbéèrè wo You kill the dream as fast as you thought of it, or you get out of my life. Larry, that's Ash. Abby, please get out of my office. You're driving me nuts. Larry, really? Are you walking me out of your office? No problem.

àtìgbà tó ti dé ni mo ti ń wò pé o wà happy ìwọ àti ta lè ń jà kí ló ṣẹlẹ̀. mọ́mì Larry ló lóun ò ṣe mọ́. Larry lóun ò ṣe mọ́ kí ló ṣẹlẹ̀ kí lẹ fà kí ló ṣe fún. ó ní nítorí pé mo gba ṣọ́ọ̀bù àti pé mo tún gba fọ́ọ̀mù àwọn onítìẹ́tà mọ́mì ó lóun ò lè ṣọkọ onítìẹ́tà. Ah, ah. ṣé wò sọ fún tẹ́lẹ̀ kó tó lọ ṣe tíátà ni mọ́mí mi ò rò pé ó jẹ́ kí n sọ fún un mo fi pé anytime tó bá gbọ́ ó jẹ́ kó support mi. ó ah, ti tọmọdé bọ̀lẹ̀ ó ṣe ní sọ fún ṣe bọ́kọ tó fẹ́ fẹ́ ni òun láti sọ ni ìmọ̀ ẹ̀yin méjèèjì ló gbọ́dọ̀ jọ jẹ́ ẹ kì í ṣe kó kàn wá gbọ́ ló kó kàn wá gbọ́ lójijì kó rí lójijì ìyẹn ò ń ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ kọ́ ló sọ yẹn. kí ni màá ṣe báyìí. Ah, kò sí nǹkan kan ó máa bẹ̀ náà ni ìgbà tó bá yá tínú ẹ̀ bá rọ̀ òun náà máa túwọ́ ń bẹ̀ ní àjùwọ́lẹ̀ kò ń ṣe nǹkan tó le tó gbogbo wọn yẹn. ẹ ṣọ. mo ṣú hundred percent ni mo fi ṣú ọ̀pápá ìyẹn ló ti torí ẹ̀ ká kí ló máa jẹ. mi ò jẹ kankan ẹ tẹ̀yẹ kí n bá ṣètò bá bọ̀ra máa wà nǹkan jẹ. kódà ká gbọ́ kúkú òjò ká dominú ọkùnrin balẹ̀ kò sí nǹkan kan a ẹ̀ náà kò sí tó lè tí òun lọ ojú rárá kò dáa. dìde dìde dìde má bọ̀ má bọ̀ má bọ̀ a bird that hand is worth a million in the bush. àbíbá. Eh, eh, eh, ah. ó gbèrò ó gbèrò ó gbàrò jinlẹ̀ o hello mercy mo ti wà ní the ground here, but kò séèyàn kankan bí báyìí. oh okay mi ò rántí béèrè time anyways Maduro. All right. kí ló ṣẹlẹ̀ á fa ìdí eléyìí ti fẹ́ máa sún mi ta leléyìí ta ló mẹ́gun wà tó kàn ṣe háì. àwọn ah, bó ṣe kí wà ní ṣé kò mọ ṣe jẹ́ ni. ilé lọ́ngàzù alpha òye ah, mi o ẹ gbé ah, ó gbèrò ó jóná o jóná o ṣé kò yẹ pé ọ̀gá ṣẹ̀ǹdélé wà báyìí. bọ́s àwọn eléyìí ò ní ṣẹ́ṣẹ́ àwọn eléyìí máa síjú sọ́gà. lọ́bù tí ah, ló ń kí wa àwa tó bá lábà àwo bóyá ló ń ṣe háì tó ló ń gà sáwà. Ah. ẹ máa jẹ́ gangan nìyẹn o afa ìlú wetin dey How far? ah about abáyé débi náà ni àwọn òbí nǹkan kan o ah, lágbára bá àwọn ṣe ń rí nìyẹn o àwọn eléyìí ah, ó fakọ sí ó ń gáàsì sáwà yálà ìyá ẹ àwọn tó ẹ pé àlè ó mọ míì tẹ́lẹ̀ bá lọ ṣe bí olórí burúkú tó bá lọ ṣe bí lórí burúkú wo máa sẹ́ńgò pé wá ló ṣe máa lọ èmi ò ráyè o forget about this thing ọmọ gbàgbé eléyìí eléyìí báwo alpha. torí pé èrò lọ bẹ́gbẹ́ kiri kíyè sára kó má bàrò fò mi ò ní rò fò mi ò ní mò fò everybody ló fi orúkọ ẹ̀ What's your name, please? Abby. Oh, Abby, you must be the lady Mr. Lawrence was telling me about. Okay, please. One ẹ má bínú ẹ má bínú ṣé mo kó ṣẹ̀ṣẹ̀ dé ni with time òun náà máa wà used mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ bíbá ṣẹgbẹ́ ẹ má bínú àga ló mẹ́ ó ṣàní bí wọn náà ṣe rí nígbà tó ṣẹ̀ṣẹ̀ dé calm down. ìgbà tí mo ṣe ní kí lẹ́ẹ̀kan nìyẹn ìgbà tó mú wọ́n dé lọ́jọ́ ṣíṣe rántí lóye ṣojú lú ẹ lú ẹ bí ojú kínní nìyẹn ṣé èmi ló bá rí àbí anyway ó ti tó. tẹ̀lé have your seat it's okay your name and address so one out one out sorry coordinator one out. kí ló fi ṣẹlẹ̀ nígbà tí mo ti iṣẹ́ oríran mi ni. ẹ máa ní àjàǹrété jà o. àjàǹrété jà o. mi ò gbọ́. wọn jọ wọn láwọn àgbà ìlú àwọn kan kóra wọn jọ wọn láwọn àgbà oyè àwọn kan kóra wọn jọ wọn láwọn fẹ́ tó ló wá ṣe wọn bá ń dọ́gbọ́n àpapín wọn bá ń dọ́gbọ́n ẹ̀wẹ́ wọn bá ń dùn káwọn kan máa rèlú ọba káwọn kan máa jìyà. ìyẹn ò dá o. we plead for the change o. Oh. for the change o. Oh. we plead for the change o. Oh. for the change o. káwọn kan máa wọṣọ káwọn kan máa wà kísà. ìyẹn ò dá o. káwọn kan máa wọṣọ káwọn kan máa wà kísà. ìyẹn ò dá o. we plead for the change o. for the change o. láyé wa àfọwọ́wà méjèèjì àfi gbọ́rọ̀ mọ́jú. nice one nice one nice one nice one. ah uh, Abi come around here. ah ah uh, coordinator. Yes, sir. Eh? Yes, sir. àti ọ Lucy. Yes, sir. ẹ sáré ṣiṣẹ́ gan-an. Ah, ẹ wò báwa náà ṣe rí nìyẹn. Ah, ah, ẹ̀dẹ̀ sáré ti gba Abi wọlé láàrin oṣù kan. Eh, I, like your confidence. Uh, yeah, yeah, you're blending in very well and um, guys come Hello, Joko. jókòó eh, iṣẹ́ tí mo ní a fẹ́ bẹ̀rẹ̀ yeah. mo fi pé funny enough ó suit statistics uh, character kan wọ́n it's actually a major character láti fẹ́ ní lọ́ọ̀kì nìyẹn o <laughs> eh, because. Uh, statistics ẹ eh, dẹbí máa ń sọ̀rọ̀ músẹ́músẹ́ eh, yẹn jẹjẹjẹjẹ mm, ẹ ní nature ẹ ní <laughs> ẹ <laughs> eh. ṣó wà ní kakos kan tẹ́lẹ̀ kó tó jẹun wa ni. a ó catch up fast ah, so ìwọ àti Lucy ẹ̀yin náà ọmọ fún ẹ ń bọ̀ ní location yẹn so ó dẹ̀ mọ̀ pé partnership ni èmi nìkan kọ́ ni EP so so a gbọ́dọ̀ máa send script yẹn sí wọ àtiwọ́ náà so kẹ drill ẹ kẹ ṣe reading kó you know. ẹ má wọrí you're doing well. okay um, ẹ continue rehearsal all right you're all doing well. All right, bye. ká fìfẹ́ wọ̀n orin ni oúnjẹ mi jẹ́ kí n kọrin fún ìfẹ́ mi. má ṣe wo ẹnikẹ́ni èmi ni kò yàn. mo yàn ẹ́ ní ọ̀sán mo yàn ẹ́ lóru mo yàn ẹ́ lójò mo tún yàn ẹ́ lẹ́rù i love you so much. i love you more. And cut! You're such a talent. Thank you. You're welcome. You nailed it anyhow. Ah, I wish to be like you. Ah, Abba, anybody can do that. Thanks for the compliment, though. You're welcome. Um, Kakos wo Lawrence Kakos. Lawrence. Yeah. Ẹ̀yin ọmọ Lawrence, ẹ máa ní lọ́kìṣà. Irú àwọn Kakos lèmi wà. um, <laughs> how many sins ni wà ń ṣe? Twenty-five. <laughs> Twenty-five sins? <gasps> Ìwọ ló ń play league nìyẹn Yes. Mm. Extra làwọn Ah, that's something yẹn no bad. <laughs> Ariola lórúkọ mi mi ò ní mind tí mo bá lè mọ orúkọ tí mo bá dé lè jọ rẹ. My name is Habi and that's not a problem. Okay. Jẹ́ kí n rush láti lọ change for next time. Okay. We'll see some other time. All right, thank you. Bye. Thank you. I'll fix it. Oh. Do you know you're a good actress? You're a good actor too. Oh, thank you. Mo notice pé o mú pie dání. Ṣé kò sí? I don't need no for You think so? Yes. Mr. Goodluck. Yeah. Ẹ máa I'm alone. I'm alone. I'm bá Fortunia. Ẹ ní kí wọ́n fún ní aṣọ sí twenty. Ẹ kọ́ntínú ti tag ẹ fún wọn. Ẹ yẹ lọ change ẹ kúrò bí ẹ kúrò bí ẹ Ah ní time o. Ah ní time o. Anike. Alpha. Yes. Abi baby. Pẹ̀lẹ́. Ọlọ́run akuku fi ṣe ìyìn gbogbo wa. Gbogbo àdúrà tí gbogbo wa ń gbé ká dé gíga, a máa dé gíga. Nídìí iṣẹ́ tíátà yìí, wà kọ́lé, wà ra mọ́tò, wà blow, wà disfata. Pẹ̀lẹ́. Díẹ̀ sọ nǹkan fún ẹ. O lè má mọ̀, bò jẹ́ kí mi yẹ screen ẹ̀ fún ẹ. Sórí nídìí mi, àwa PM tó ń wò yìí, a lè èèyàn jẹ́ ṣé ìjẹ̀tì a lè lè tún téèyàn ṣe ṣé o understand ọ̀nà méjì tó pín sí nìyẹn ah, ṣé wàá rí tí wọ́n bá gbé actors tán bá gbé wá actors tán bá gbé wá láti abroad láti America kókó wá heart ní Nàìjíríà wa yìí tí àwa PM tá a bá débẹ̀ tá a bá sọ pé no no no no no gẹ́ẹ̀ tẹ́gbẹ́ wà bí ọkùnrin tẹ́gbẹ́ ẹ̀ òṣì ló ń ṣe náà rubbish ni náà pé tẹ bá ní sọlá yẹn sun àdàdà ló máa ma wí. wọn ní ẹ ẹdẹgbọn kò ti pè é sọ nínú ìwọ ni mo fẹ́ kí wọ́n lò ìwọ náà máa lò pm tó bá jẹ fún director pé tó ń fẹ́ rè ìwọ náà máa lò ṣé you get even though producer gan tí pé ti lẹ́yìn tó ń fẹ́ lò rè òun máa lò ṣé you get mo dẹ̀ ṣe wá ń wẹ ọmọlúàbí ni ẹ ọmọ gidi ni ọmọ tí wọ́n tọ́ nílé eré ni ẹ ọmọ tó máa ṣẹlẹ̀ ṣó tó bá ti two things ló ká parí ká pa àkúrò níbàyìí o mọ̀ tẹ́tà wa kírun sùn of course. o mọ̀ náà yẹ sá tó bá ti lọ bẹ̀ mo ti hmm. pè wọ́n room two oh two ló ń lọ direct ac ti wà àǹtí tán so ìwọ kan wọlé tó bá ti wọnú room kó o bọ́ aṣọ ẹ ṣé you get kó wá wà ní ìhòòhò ọmọlúwàbí bí ọlọ́run bá ṣe dá ẹ lórí bed so at times sáà bá ti ṣe ṣe tán bíbáyìí so kí n tó débẹ̀ yẹn ac á ti kọ́kọ́ máa bá mi tutù you know àti màá bá mi tutù bẹ̀ yẹn lẹ̀ so tèmi bá kàn ti dé èmi kàn máa bọ́ sí bathroom máa bọ́ sọmi èmi náà máa ṣáwà èmi náà ti wà ń hòhò ọmọlúàbí èmi á kàn wà ní orí tiwọ lórí bẹ́ẹ̀dì màá bá máa fọ́ ẹ lẹ́nu màá bá máa fọ́ ẹ lẹ́nu ah màá máa bẹ́nu ẹ jẹ́ o ah! so tí n bá wá rí i pé o ṣeré fún mi lóyún alẹ́ yẹn àzìyìn tó gbé mi ra one round two tẹ́mi mi fẹ́ bọ́ sọ́kẹ́tì èmi ló máa pa mí ìwọ́n ló máa pa mí ìwọ́n ló máa pa mí tàjọ ṣé ó níṣẹ́ kan tí mò ń plan ṣé you get Rafiu Afọlábí ló fẹ́ pm ọ̀la ní yíyá mi gẹ̀ẹ́kan báyìí dúdú ẹ̀yà olófẹ́ olóníṣẹ́ yẹn lídò ló máa ṣe sí lídò no no no no <laughs> ẹ máa rẹ lídò ló máa ṣe nígbà tó wà ní kó di ọwọ́ ìdájí ṣé you get hmm. tí wọ́n ti ń lọ sọ pé wà á ní kí n gba tékèwé ah, jẹ́ kí n fọ ẹlẹ́nu lọ́wọ́ ìdájí o ìgbà tí tèmi náà ti mú gbogbo ẹ̀ tí bàbá ti ràn wọ́n <laughs> oh, eh, <laughs> ah, àbíkẹ́ àbíkẹ́ tí bàbá ti ràn wọ́n mo wá ń rún ẹ lọ́wọ́ ìdájí yẹn tí wọ́n náà wá ṣeré fún mi tó wá ń tó ń rédùn ẹ báyìí tó ń rédùn ẹ tó ń náà tàn jọ ń ó yẹ á <laughs> ah, tó ń fún tẹ́rù ó wá tún ní sóòpù kan tí mo tún plan ní Ìbàdàn láti fẹ́ yà yẹn wá sí two seventy six ẹ sọ pé ọlọ́run. ọlọ́run wọn a máa sún ẹ ní tv station káàkiri gbogbo ìmínà Ban, african magic everywhere all over the world wọn a máa sún ẹ níbẹ̀ ah, sórí mo mọ̀ pé gbogbo ṣe mú mi bá ẹ sọ̀rọ̀ yìí o ti gbọ́ o dẹ̀ ti gbà á ah, inú mi dùn gan o ẹ bá ní ẹ máa rò pọ̀ ẹ lé ní ọwọ́ ẹ dẹ o ah, bó kí n lè mọ̀ o ti gbọ́ o ti gbà ṣá mi jẹ. kí ló ń jẹ bẹ́ẹ̀ fine ah ọmọ yìí tọmọ ṣáà mi yóò gbé máa kọ ẹ lórí bẹ́ẹ̀dì tí mò ń sọ ni pé kò kiss mi oh. ká fẹnu kẹnu kétékété kí n fètè. Ah, ah, ah. mo ń pẹ̀kọ́ tẹ̀ mí nìyẹn. ètè yìí fine o. ó yí sí bàjẹ́ pm ẹgbẹ́ nu wá sá. àlàìdá tẹ máa rò pé nǹkan tó le ni. ó yí sí bàjẹ́. kò tiẹ̀ tuntun wá sẹ́ni bòdì ń bí gbogbo ọmọ náà ti ń switch lọ́wọ́ tó bá ti ń ya fíìmù lọ tá a táwa pm tá a ti kó wọn wọnú ilé nu òru báyẹn àwa máa jáde. Mm anybody ò ní mọ nǹkan tá. ah bébì mi. yé yé yé yé yé yé yé. wá iye má kọjá. ah ó títà ó títà kankan ó títà ó blow ó oh, blow rárá ó oh, blow mo jẹ kó kó pé star ni wo ìwọ yìí star ni wo ó gòkè gbogbo àwọn tó ń di actress tó ń di star ńláńlá yẹn gbogbo tó ń yẹn gbogbo àwọn apm máa sáwọn jẹ ni kò sí ìta àgórí wọn bí ìwọ ó gbá pm létí owó jẹ no ibi tó máa sùn lálẹ́ ìjọba yánú mọ́tò ẹ wá ẹ wá kí kí sí. A bird that hand is worth a million in the bush. yeah, yeah, yeah. Eh, eh, eh. Madam Star Road oh, oh, tí mo fẹ́ play. This is nice. Oh, hi! See you again. Èwo How have you been? Báwo gbẹ ilé là ń wá àìrí kankan lọ́wọ́ òpè wa. Hmm. ṣé mo lè tag along pẹ̀lú ẹ ní next of course why not? o eh, ah, ah. ní nọ́mbà mi náà. yes i am hmm. your number bí èmi náà máa rí one of the things ṣe. definitely thank you darling. Eh, okay um, lady yẹn dà. Hi. sorry, sorry. Um. <laughs> How you doing? Um, my name is Abdul Wahab. I, you know, I was staring at you while you were at the store. You know, really? I kind of like your person, so I feel I should just say hi. My name is Abi. Abi? Yes, Abiba. Abiba. Oh, mashallah, that's a good one. Okay, um, I don't mind us being friends. You know, just reach out once in a while. That. Is it cool with you? Ṣó máa fẹ́ mi kí n lè wọnú mọ́tò? I can't. yeah. Oh, great. I'll keep in touch. All right. Good. All right. See Bye. you. Bye. Ó gbèrò, ó gbèrò, ó gbàrò. sílẹ̀ òjòjò tẹ́nitẹ́ni. ẹ̀gùn kan tí mo fẹ́ ràn kí bá mi ránṣọ mi dáadáa o torí mo tiẹ̀ mọ̀ kẹ́ máa rán dáadáa torí ẹ̀ náà mo yẹ gbàṣọ wá fún yín ẹ wò ìjọ Friday ni mo fẹ́ wá gbà Saturday ni event tí mo ń lọ yẹn so mo dẹ̀ nífẹ̀ẹ́ kẹ́ disappoint mi. kò sí problem ẹ máa rí gbà. ẹ máa send um, details yín sí WhatsApp nítorí transfer mo fẹ́ ṣe fún yín. all right kò sí problem. ẹ ṣe gan bọ́ ṣọ́ọ̀bù yìí ó ti make sense gan. Ah. ẹ ṣe gan. ibo ni machine yín wà. ó wà workshop ẹ̀dẹ̀ mú yín lọ. ok. Oh, yeah. máa mm-hmm. mi iṣẹ́ òrírá àbí afa. wo mo wà kí ni mo fẹ́ ṣe báyìí sìn ẹ́ kọ́sọ́mà tó máa gbaṣọ lánàá friday wà lọ́wọ́ mi and today is saturday mo ah, sọ fún mr kúnlé kí tó gbaṣẹ́ yìí o. o so bàmá àgbà ṣùgbọ́n náà dẹ̀ fẹ́ di star ṣòro pé báwọn star yòókù ṣe ń ṣe ní orí location nìyẹn ni <laughs> wọ́n kọ́ ni wàá fọwọ́ mú o nínú acting àti shop ẹ̀. ẹ eh, bọ shop náà mo ti ń generate owó tí mo fi ń take care ara mi náà. Really? Ah, mo ń disturb ẹ ni o. Iṣẹ́ oríran mi ni, iṣẹ́ oríran mi ni, iṣẹ́ oríran láàárọ̀ la, ẹ lé lọ́mọ sọ fún yín o ẹ wọ ẹ wọ gate ẹ máa rí mi mo wà níta mo ń dúró dé yìí sà. dami afa ni. ààrẹ mú. ayé mi ló ṣẹlẹ̀ mi ò pẹ́ stéètì ilẹ̀ yìí náà wà. àyíbí la wà. àwọn làwọn rìkọ́dù ń bẹ̀yẹn actually mo rí yín mo ò fẹ́ kí disturb yín ni mo mọ̀ pé ti bí sí. ìbúrafẹ́mi náà ń dá wọn dúró o ó dẹ̀ mọ̀rọ̀ àwọn actors àwọn actresses wa báyìí ó máa fún wọn kán dé ní o'clock ó di two ọ̀sán kan tó dé ó dẹ̀ máa láwọn fẹ́ jí lọ lọ́jọ́ kejì padà ṣé two days ti pé nìyẹn ó dẹ̀ máa gbowó lọ́wọ́ wa. má dà wọn lóhùn jàbí bó ṣe máa ń ṣe ní general. crew ni gbogbo yín máa máa bú crew àwa ládẹ dáa that's just it. ẹ bọ́ kò sí wèrè alfa ṣé ìpè kí ló ṣẹlẹ̀ ṣé ìpè cast gẹ̀yìn. ṣé àbí. ẹ ẹ nà. Oh, ẹ̀sùn wo ná. Ah, ah kò má àtì ajé kógun pọ ọmọ parọ́ jẹ́ kí n bọ́ọ̀sì brain ni tẹ bá fún ní lines ó máa gbàgbé. dá mi dá mi ọ̀tẹ̀ ó máa dà. ọ̀tẹ̀ kọ́ ọ̀tẹ̀ kọ́ wàláì máa regret pẹ̀ ok mi ì lè pè mọ́ láyé tún gbọ́ fọ́nẹ́sì tí mo bá gbọ́ pé ó fẹ́ ṣe rò hmm. tí mo bá wà ń màá ní kò lè ṣe. dá mi gẹ́yìn ti improve. níbo gẹ́yìn ti improve. níbo oh. gẹ́yìn ti improve. láàrin mi àti happy omo heart ẹ̀bùn mi ni àfi fún mi ni ó dá mi lójú pé n ó jèrè bọ́ ẹ̀bùn mi ni àfi fún mi látọ̀run ni bẹ́ẹ̀ ó tiẹ̀ dá tí mo bá yín ṣé ẹlú ló ṣe ẹ fẹ́ báyé mi sọ́ràn yín sí mi ni ṣé fẹ́ báyé mi jẹ́ ni ẹ fẹ́ yọ mí lẹ́gbẹ́ àbí ẹ̀yin lọ́ràn wa wọ́n ti sọ náà wọ́n ti ní pé àwọn village people ẹ̀yin lọ́ràn wa àbí. mo wá bíbá ìlànà ṣe pé mo sọ pé Friday màá gbaṣọ mi mo sọ fún yín tẹ́lẹ̀ mo pe fóònù yín ẹ̀ gbé ní èní yìí ẹ̀mẹ́ta ni mo ti dé bíbá mo wá hàn gàrà pé mo mọ̀ pé torí mo mọ̀ pé ẹ máa ṣẹ̀ sí yín wá sí ṣọ́ọ̀bù lẹ́nu. mo ń lọ sí event ní Ìbàdàn ní four o'clock mo sì wà lẹ́kọ̀ọ́ ní three o'clock ẹ̀yin lẹ̀ sì ń tàkì aṣọ ẹ̀dẹ̀ lórí láyà ẹ̀dẹ̀ sọ mi kí n má bínú. sísè é calm down. kémi calm down lórí aṣọ mi ẹ sọ mi kí n má calm down àbí ṣé mo jọ èèyàn tó lè calm down lójú yín mo jọ èèyàn tó calm down kò sí wàhálà lẹ́ẹ̀ni aṣojú èmi àti ẹ̀rí nǹkan tí mo bá ní hello fọ́gò scorpion ibo lẹ wà wo wèrè kan ló fẹ́ fàyè mi jẹ́ mi bà ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀. ẹ lọ wá lọ́ọ̀jẹ́ ò lè possible I have a situation at hand right now and I need to sort it jọ jẹ́ ká sọ di dinner yes that will be fine ó ṣe gan thanks bye. báyìí báyìí ẹ fún mi two or three hours Okay. Okay, for maybe two hours yes mo ráyè lé yẹ ṣe gan. wọ́n tún ráyè ó ráyè ó tún ráyè lọ́wọ́ pẹ́ sọ́kọ́ sọ́kọ́ yẹn lórí fóònù kò ráyè mo ń lọ síbi kan ní four o'clock yìí sí ó sọ mi kò ráyè àbí kò ráyè tó bá sọ mi kí n ká wọlé ní èmi àti ọmọ tájọ máa múlẹ̀ bíbá ajá ìlẹ́nu mo lè má. sísẹ ìrora this is violent. ìdàkà gbọ́ kúkú òjò kádominú wa gbádànù. èèyà èèyà rárá kò dáa. A brother and his watermelon in the bush. Hello, PM. Kinjide Ajalola. Ó gbèrò, ó Office wares. Ọ̀rọ̀ àgbà ló wí pé kápọ̀ sílẹ̀ dòǹgbẹ́ o. Bye. Tẹ́nitẹ́ni tèkísà ń ta tán o. Ẹ ò tẹ́yẹ bàjẹ́ ṣé yẹn. Make our thing should have been done by now. Please be fast. I'm done, sir. Thank you. Camera, are we good? Sound? Rolling um, this is where you are, you are the complainants okay? You have to sound very, very, you know, complaining about our statures and stuff. And you, you are going to be sounding so defensive, okay? She's complaining about your stature. Get into the character, okay? I know you can do it. Hmm? I believe in you. Thank you. Slate it. Confirm. And action. I asked for the manager. Who are you, please? I'm sorry, but I am the manager. You can't be the manager. You are too smart to be the manager. Get me somebody bigger, please. What's funny? I think this is the part where you turn around. Director, this is not part of the line. I think you should turn around. Surprise! Surprise! Surprise! Wahab, what are you doing here? You're not supposed to be here. um, Say yes. Say yes. Say yes. Abby, say yes. okay okay um, ṣebí Ibrahim ti dé ẹ ó ti parí ẹ wo ẹ ṣe gbogbo nǹkan tẹ́ bá máa ṣe pẹ̀lú Ibrahim ẹ má ẹ expect me? Am ò rò pé mi máa lè wá weekend you? o mm, there's too much for me to do nǹkan pọ̀ ńlẹ̀ tí èmi ń yanjú Ah. Eh. ẹ wò ẹ ṣe gbogbo ẹ pẹ̀lú Ibrahim ọlọ́run ti sọ ayé dẹ̀rọ̀ fídíò call wà ẹ lè ṣe fídíò call pẹ̀lú mi mo lè excuse ara mi níbi tí mo ti ń ṣe nǹkan tí mo fẹ́ ṣe for a short work láti máa ń ṣe fídíò call but pé mo máa wá yẹn ó máa wọ a bit difficult. ok ẹ fún mi ní feedback ọ̀rọ̀ ọ̀dà take care bye bye bye. Yeah. Dom this weekend, right? Yes, boss. Thank God. <laughs> Thank God. And after our wedding, mm -hmm. you will have to quit acting. What? Hey, feeling. <laughs> you scared me. Uh mm-hmm. huh. Joe, darling, Mafi, you irú roemba yẹn bá You know that I have a future in this. Jọ̀ọ́ jẹ́ ká jọ pursue ẹ̀ papọ̀. At your lordship pleases, we will pursue it together. Thanks, dear. And um, ó máa ń gbọ́ pé ní industry yìí yẹn wọ́n lè crazy gan bẹ́ẹ̀ wọ́n lè wọ́n sáré dáná nǹkan mọ̀ra yín àwọn ṣára yín àwọn àyè pẹ́ẹ́lí ìwé ṣe wọ́n yín and then nígbà tí wọ́n kú pípípípí yẹn wọ́n lè máa ń para to go oògùn ti pọ̀ jù is that true? no madam alone. you know that we are in the limelight industry will lock in. n industry will go lock in. n tó the banking medical, even so many other industries. It's because we are in the limelight. That's why it makes it to the media. Since once in Teombaku, nobody talks about it. What do you think? Yeah, I think that's true, you know. Amani, um, olókìkí lábùkù máa ń wá káàkiri most of the time so ẹ bá ṣe nǹkan kan ti blow it's the news for the for the public so I'm very careful that's good kí n gbọ́ pé wọ́n ń ṣàrùwọ ẹ̀yìn sí nǹkan wá fi sórí mídíà ó mọ̀ pé mo lè dákú. you <laughs> know yes ah no I can't stand it it's crazy man. no kò tẹ̀ possible rárá ẹ̀hẹ́ you are right you have a point not that you are right but you have a point ṣé mo pé bọ̀bọ̀ kan ní location pm àbí mi ò tẹ̀ rántí ló bá tò sí mi mò ń wò pé ele tí ò tẹ̀ lè ṣe cleaner ní ilé mi ah ah kò possible rárá. I was just irritated. Like, how can you do this? Mm -hmm. So you have a point, but nevertheless, take your ti and you are focused. I think that's where the point is. That's it. You just hit the nail on the head. Mm -hmm. Keep the focus. Carry yourself well. The rest is history. Well done, star girl. Thank you. You're doing well. Ebony. àfi fún mi látọ̀run ni àló dá mi lójú pé n ó jèrè bọ̀ ọ́. Oh, oh, oh. What? I have a vision. I have Yeah. I will never yes, let go. I will take his board. And I said, I have a dream. And I'm going to start all over again. You won't tell me, babe, I'm tired. <laughs> babe, stop. This is so... Excuse me, we agreed no phone calls. Hello PM. Lọ́jọ́ wo? like right now oh, oh, oh, ga okay mo I gbọ́ ẹ send address. Don't tell me you're gonna honor that call. Babe, ká dẹ̀ dúpẹ́ pé wọ́n tẹ́wọ́ gbà mi tó ń pè mí lọ́tún pè mí lósì ó dẹ̀ mọ̀ pé ìgbára là ń búra. ìwọ ló máa ṣàlàyé yẹn fún mi is that the, agreement ah, ah kí ni nǹkan tó ń ṣe ẹ́ ganan o kò mú gbogbo plans o kàn déédéé dàrú ni. that's been selfish and insensitive kí ni nǹkan tó ń sọ yìí èmi gan fúnra ara mi mo fi family meeting tó jẹ́ kí n lọ lọ́ṣogbo mo fi sílẹ̀ because i want to be with you honour you and be with you and spend the weekend with you now you're coming to me with this one. babe calm down iṣẹ́ tí mò ń bá wọn ṣe tẹ́lẹ̀ tá a ti parí ni and wọ́n sọ pé àwọn àgbà industry wà ń bẹ̀ tó ń dúró dè mí. kọ́ pẹ̀lẹ́ àwọn àgbà industry yìí kọ́ pẹ̀lẹ́ àwọn àgbà àwọn àgbà lè wa kọ́ lè mi fílẹ̀ lóṣogbo tí mi ò wọ́n náà invitation wọn because we want, we want to be together and spend time. This is not making any sense to me. Babe, wọ́n sìn péré náà ló kù tí mo fẹ́ bá wọn ṣe. Mi ò ní pẹ́, I'll be back in two hours, max three hours. By twelve noon, I'll be back àfi fún mi látọ̀run ni àló dá mi lójú pé n ó jèrè bọ̀ ọ́. Nọ́mbà tó sì pé láìpẹ́ tó lọ. Ọdún máa ń sún ìpè lọ́rọ̀ àwọn àtọ̀ wa yìí. Ẹ̀ná ṣe àwọn ọkọ̀ tó wà fà. Àwọn ọmọ tó òun náà ni mò ń pè é sí lọ́dọ̀ òde last time kájọ sọ̀rọ̀ ó lóun wà lọ́dọ̀ òde sọ fún mi. ní ẹ wò èmi fẹ́ máa lọ o. ẹ mo fẹ́ máa lọ mo ní nǹkan tí mo fẹ́ lọ ṣe. ẹ lè lọ ẹ lè bá dín nǹkan ẹ máa dúró ní ṣe òun ló fún mi lé mi àwọn ọba àwọn mi máa wọlé ṣe ti gbọ́. ó ti sún mi náà. sùn What you believe is what you have. Make a world of sunshine. You can win. Ìwọ yóò mọ mo ti dúró láti ẹ̀kọ́ mo ní tí mo fẹ́ ṣe. mo jẹ́ favourite wa lọ́sẹ̀ yìí àwọn girls tó wà nínú education boards. mo náà sọ pé mo ti ṣe ìwé ìwé wa fún bàbá máa fọ alábàdé máa ṣe fún ẹ tàbá máa kó yín náà ní ìgbà fáwọn you need to understand this job ẹ o understand fún farabalẹ̀. sọ́wọ́n ti wà ẹ́ sí ẹ gbogbo wọn wọn ò ní sọ lójú ẹ ẹyin ni pé wọ́n ti ń fi nǹkan kẹ́kọ̀ọ́ jù kò yẹ kó máa rí bẹ́ẹ̀ náà. I should even thank God that you are given an opportunity lead to love for yes, now. ó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ náà kó máa dúpẹ́ lọ́wọ́ Mr. Lawrence. ẹ bọ mo ní nǹkan tí mo fẹ́ ṣe. farabalẹ̀ oníkùnrin ẹgbẹ́ kan tẹ́lẹ̀ mọ́ ti sẹ́yìn cast me làwọn náà jẹ́ on the set àwọn gan àṣebá kí ló ṣe é tó ń fi. Yeah,

to you, Mr. Larry. Ẹ wá fọ̀gá ni àbẹ́yìn náà wá No, no, no, not at all. You want him, wá Yes. you're, <laughs> you're, so, you're such a funny dude. <laughs> Do I, have I met you before? Ṣé mo mọ̀ ẹ́ rí níbi kan tẹ́lẹ̀ ni? Ṣebí wọ Wahab? That's my name. Tunde Abby. Mm-hmm ex mini Abby. Oh. oh. Yeah. You are the Larry. The same Larry. Oh, I see. Mm. <laughs> I see. <laughs> It's okay. Nice. Anyway, mo kàn fẹ́ sọ fún ẹ ni pé <laughs> o máa regret ẹ. Ṣé ẹ yọnu? Nǹkan ò share, and you fine? Mo nǹkan jẹ́ nǹkan fún ẹ ní bíi three months ó wá pẹ́ jù pátápátá yẹn fún ẹni six month subscription pẹ̀lú abi wà á regret ẹ̀ ṣáà ni bóyá mo wá yọnu àbí mi ò yọnu time will tell. bàbá máa lọ mójútó rẹ. bàbá mójútó rẹ o. àwa la kọ́kọ́ jẹ mójútó kẹrin. mójútó rẹ o you can't be dressing like this and people will see you thinking you are alright wọn ò ní mọ̀ pé o ni mójútó rẹ o mójútó rẹ o wọ suit o wọ gbogbo ẹ̀ o dẹ̀ ń sọ òṣì ọ̀rọ̀ lẹ́nu fún gbogbo rédèrèdè tójú mi rí bíbá ilẹ̀. bọ̀bọ̀ tó ń lẹ táyà yìí dà náà. ah tọ́gá. má fi kan dín kan lọ́wọ́ ó yẹ kó o mọ̀ yẹn dájú ọ̀tọ̀ láyé iṣẹ́ ọ̀tọ̀ láyé olólùfẹ́ má fi kan dín kan lọ́wọ́ ó yẹ kó ti mọ̀ yẹn dájú. torí wípé bó o bá ṣiṣẹ́ ṣiṣẹ́ wá padà wálé. torí wípé bó o bá ṣiṣẹ́ ṣiṣẹ́ wá padà wálé o ilé làbọ̀ sinmi oko. ṣé wèrè ò fẹ́ máa dọ̀rọ̀ wòlíì báyìí. àbí ẹ kò ṣe warning tí ọmọkùnrin Larry yìí ń gbìyànjú láti sọ fún mi lélẹ̀. àbáláyé tó ń ṣe fún mi rè. Oh, how did... Ah. Ah, I didn't bargain for this, so no, no, no, no, no. It's not gonna work. Hello? Ẹ kálẹ́ o, Madam Mercy Aigbe. Ah, kò sí. Inú mi ò dùn. I am not happy at all. ọ̀rọ̀ ọmọ yín yìí ni àbí ah kò yé mi o èmi o èmi ò mọ bó ṣe ń ṣe nǹkan tiẹ̀ tiẹ̀ yìí o kò bá mi lára mu rárá it's not even working for me. àjọ agree ni we both cleared the weekend that we we're gonna be together. ó kàn déédéé jí láàárọ̀ lónìí. Eh, wọ́n pe òun pé iṣẹ́ kan tí àwọn parí àwọn àgbàlagbà ló wà ní orí sẹ́ẹ̀tì just one scene ni kí n jọ kí n jẹ́ kóun lọ ṣe kí n má dàbí ọkùnrin tí ò fẹ́ jẹ́ kí ìyàwó ẹ̀ wá successful ní the chosen career I allowed her láti àárọ̀ tí Abi ti lọ yẹn this is late night this is like ten pm láti nǹkan bíi eight o'clock am Abi ò tí padà sílé fóònù ẹ̀ tún ti kú mo ti pè pè pè pè pè pè mi ò gbọ́jẹ̀ ah, ẹ jọ ṣé ṣé bọ́n ṣe rí bẹ́ẹ̀ ṣe i don't know ṣé bẹ́ẹ̀ ṣe rí nìyẹn ni àbí torí mi ò mẹ́ni tó fojú jọ ni mo ṣe ní kí n pè yín kí ló ń ṣẹlẹ̀. ó gbèrò ó gbàrò jinlẹ̀ ọkọ yìí náà máa ń experience irú nǹkan tí mo experience wọ́n dẹ̀ kó pẹ̀lú ẹ̀ sọfẹ mo kàn ní kí n lórí ẹ̀yin ni mo mọ̀ tó fojú jọ ni mo ṣe ní kí n kọ́kọ́ sọ èmi ò kò gbé mi lára kò náà ó ń gbòdì lára tèmi àìsàn. kí nonsense absolute nonsense ah kò dẹ́ ṣẹ́jú ẹ̀ èmi fún ara mi báyìí ni mo fọwọ́ ara mi fà èmi fúnra mi ni mo fọwọ́ ara mi ra òyì kò dẹ̀ sí òyì máa kọ́ mi dandan ni torí mi rí difference nínú pé mo níyàwó ìgbà tí mo níyàwó àti ìgbà tí mo jákun there's no difference rádaràda òṣì. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú ẹ jẹ́ ká gbà wípé iṣu ẹni ló ti ọwọ́ ẹni bípo ẹ má bínú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ dáríjì. mẹ́sì náà ló ń pè yìí hello mẹ́sì she wants to speak to helpful. Hello, Madame Massé. Màá jẹ́ ọ̀kan tí mo me lé gan-an. Torí ẹ̀rọ jẹ́ ẹni tí mo máa ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe dáadáa. That's the only reason I'm taking this. Only condition. ago. Have a good day. He bred out and is worth a million in the bush. Yeah. tẹkísà ń ta tán o ẹ̀wùrọ̀ ohun tẹ́yẹ bàjẹ́ ṣé yẹn ló máa gbòkó. nǹkan app ẹ̀yin náà ni mo ṣe máa bẹ pé kẹ́ má bínú kí ni condition yẹn. simple I will stand by it. kákíyèsára o ọ̀rọ̀ ṣùnú òkun yìí. ká mọ́ṣẹ́ ẹsẹ̀ gbé o. ọkùnrin ẹ jẹ́ ká kíyèsára ká mọ́ṣẹ́ ìwà o. ẹ má ṣe báyìí ẹ jọ mo pé kò ní lè easy fún un. True. Trust me, mi ìbínú mi ìbínú mi kò sí ìbínú inú mi ti inú mi ti yọ. I'm mm, mm, mm, fine now. But it's either me or filmmaking. I just go away back mi ò ní ròfo mi ò ní mòfo thank you mi ò ní pòfo um, láyé mi owó tí n bá ṣe máa kéré oko délé. ọkùnrin eléyìí ò tún gbọ́dọ̀ bọ́mọ ẹ lọ́wọ́ kò gbọ́dọ̀ bọ́mọ ẹ lọ́wọ́ àgbà ló ń dà yìí thirty three years ni ẹ òun ni mò ń rún ẹ létí yẹn ilẹ̀ obìnrin ò dẹ̀ kí n pẹ́ ṣú ìgbára lèèyàn ń búra ẹnì kò ń bú ṣọ̀gùn lẹ́rù kí ló dé. mọ̀mí kí ni mo fẹ́ ṣe báyìí. n tó lè ṣe wà dandan kọ́ ni kò ṣiṣẹ́ tíátà ṣùgbọ́n dandan ni kò lọ́kọ dandan ni kò bímọ èyí tó ṣe kókó nìyẹn torí mo fẹ́ rọmọ ọmọ mi. ah gbogbo ohun tẹ́ ń bá káyẹ̀ èmi ò ráyè ẹ̀. gbàgbé ṣebí native ni ultra alright kò sí problem. ìfẹ́ ṣe pàtàkì ṣé o mọ̀. ẹ wo mú mi mò ń bọ̀ ó jẹ́ sáré lọ arrange kó tó location wa. àbíkẹ́ àbíkẹ́ ọ̀rọ̀ tá à ń sọ táyì tí ì sọ tán èyí tá à yanjú iṣẹ́ kò yẹ ká yanjú ẹ̀tọ́ kó tó tún lòún gba location kan lọ ni. mọ́mi a máa sọ ti bá dé ìgbà tó bá dé la ṣe tún máa sọ̀rọ̀ gidi àbí bá. a máa sọ ti bá dé mọ́ mi. Ah. Ah. ẹlẹ́dàá mi ò. ọ̀rọ̀ ah. Hello? Yeah. Um, is this Abike Olaniyi, please? Yes, please. Speaking. Oh, okay. Yeah. My name is um, Lekon Lamidi from um, Oduduwa Groups of Companies. All right. Um, a fẹ́ mọ̀ bóyá lóòótọ́ lẹ gbọ́ Hausa, French àti Yorùbá dáadáa. Ọmọ Yorùbá àtàtà ni mi mo gbọ́ Yorùbá dáradára ni sà et français, c'est un peu ou beaucoup. J'ai baccalauréat en français. Je parle beaucoup de français. Yaren Hausa pa. Kadan ko da yawa. Da yawa ne na ji. To. Um, Miss Abike, congratulations. Uh, you're, you're welcome. Well, um, our company actually needs um, company ambassador, well, our company actually needs um, an actress like you, you know, that would um, represent this company very well, and actually speaks, you know, those languages fluently. And um, yeah, you know what? Send him your email. About send him your email. You have the email, right? Very good. Send it in. Congratulations once again. All right. Bye bye. Bye. Thank you so much. Wow. Mo need láti rí Mercy. This is a great news. I cannot believe this. Wow. Ah, mo gbọ́dọ̀ rí Mercy. No, no, no, no. This is amazing. Wow. Ah, mo lọ rí Mercy. Bye bye. business brand ambassador. okay. So face it man, everybody wants in it. Yes. Of course. Ah ah. so Thank you, Oshe. Oshe and Oshe Thank you for not giving Oremi, up on me. You're welcome. You deserve it and more. I celebrate you. Thank you. <laughs> Eh, eh, eh, eh. Guess what? What? bí mo ṣe ń wọlé ìsìn tí park mo ti rí two missed calls mo tún rí mail bí ṣe máa ṣe báyìí guess iye tán náà wọ́n fún mi. èló. six million naira for just a year. six million naira. Mm-hmm. Mm-mm. ṣọ́ṣà ti sign contract. no ṣebí mo ṣe rí ni. o wà nígbà six million naira yẹn. kí ló dé. bẹ́ẹ̀ ni because ìyẹn kéré o yes irọ́ ni o bẹ́ẹ̀ nìyẹn kéré at least for your level a lè up ẹ̀ sí ten million naira mm-hmm. and i will stand as your manager wow ah, ṣé wọn kò tó bá tún rí mi lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ni kò you are right ṣóṣà mọ̀ pé tí ajá bá lẹ́ni lẹ́yìn á pọ̀ bọ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni so tó bá rí mi tí mo dúró gẹ́gẹ́ bí manager ẹ̀. Uh, ti tán. you have a point. àti sí òde o. Uh-huh. oh babe i'm so happy for you. thank you hmm? and thank you for not giving up on me. congratulations once again. More successes. To more successes. Yes, so more, more money. money. <laughs> more fame. Thank you. Mm. Another one. <laughs> to more successes. Yes, so so o sọ pé o ní good news fún mi èmi náà ní good news fún ẹ jẹ́ kí n kọ́kọ́ gbọ́ tiẹ̀ náà. no you first. rárá o ìwọ ló kọ́kọ́ sọ pé o ní good news so you go first. okay mm. i am traveling out for my master's program. Wow. <laughs> That's a great news. I'm so, so happy for you. Thank you, baby. So what happens to your acting career? Hmm. Ó kàn sún mi náà ni. Nígbà tó jẹ́ pé bá a ṣe ń gbé náà ni ó ṣe ń ṣe kọ́. Five years ní tí mo ti ń lọ sí rehearsal, wọn kì í pè mí rehearsal ni every time bàbá mi dẹ̀ ti ń sọ̀rọ̀ ìwé ìwé ìwé ìwé látijọ́ tó jẹ́ pé mo kàn máa ń yí wọn sọ́tún yí wọn sósì ni wípé bóyá ọlọ́run máa gbọ́ àdúrà mi nínú acting career yìí bóyá wọ́n máa gbà fún mi àmọ́ ìgbà tọ́lọ́run ní pé bóun mo ṣe fẹ́ ṣe nìyẹn mo mọ̀ pé kí n kúkú gbọ́rọ̀ sí bàbá mi lẹ́nu kì í ṣe nǹkan tí wọ́n fẹ́. Yeah, I'm um, going to miss you. I'll miss you too, baby. What's that? Come off it, babe. Ah uh ah, -uh. your cool, ọkọ ni ọkọ now. <laughs> Okay, mo bought it here. So, the good news I have for you is I just got an ambassadorial deal. Wow. so happy for you, babe. You are such a lucky girl. Hey. Congratulations, darling. Definitely. Ọlọ́run ti pè iṣẹ́ ìlọ́mọ ẹ̀. Lágbára Ọlọ́run, ò ní ṣiṣẹ́. Àmín. Gbogbo ìgbésẹ̀ kò ní bí ọmọ aráyé ni. Àmín. Ó ti lọ sókè, ó ní ìpínlẹ̀ lágbára Ọlọ́run. Babe, you're crying. No, no, no, babe, I'm fine, I'm fine. Kí ló ṣe é? I love this job with all my heart. Ṣùgbọ́n Ọlọ́run ò gbàdúrà mi. Babe, I'm so proud of you. You're going to make me cry. <laughs> Baby, don't cry. Um, as from now on, I want to be seeing myself in you. Mo wí represents me, o represent ara, o tún wá represent gbogbo me. èèyàn bí opportunity tí wọ́n I'm so happy for you, babe. I'm proud of you. Thank you. I love you. Mm, thank you. Ẹ kú ìjókòó. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé Abby nífẹ̀ẹ́ yín gidi gan ìkóyan yín kéré rárá ṣe mọ̀ wípé èmi náà ni mo kàngùn sí nínú indọ́sítírì wa èmi àti ẹ̀ náà làdèjọ́ ṣe wọléwọ̀de every time ló dẹ̀ máa ń jọ ìròyìn lẹ́nu ṣe rí lẹ́nu ọ̀sẹ̀ méjì tí ẹ fi bá bí sọ̀rọ̀ kò wá òkè rárá inú ẹ̀ ò dùn. inú ẹ̀mí náà dùn. ṣe ti wá rí báyìí wípé ẹ nífẹ̀ẹ́ ara yín kájú oṣù àbí ò lè ever kò lè ever choose iṣẹ́ over yín at all mo lè fẹ́ kẹ́yìn náà understand pé ohun tó bá mọ mú láyé ẹ̀ ni kò ṣe pàtàkì sí ni ẹ̀yin náà ṣàmọ̀ wípé nítorí iṣẹ́ acting yẹn ló ṣe drop iṣẹ́ office tó ń ṣe tẹ́lẹ̀ tí wọ́n ti ń fún ní three hundred and fifty k monthly ó túmọ̀ sí wípé iṣẹ́ acting ó fẹ́ mú lọ́kùnkúndùn ni. kó mímí náà lọ́kùnkúndùn àbí. wàá mo mú ẹ lọ́kùnkúndùn. kí ni. <laughs> ara mi rírí mo rórí ológbò látẹ alóko <laughs> ẹ ń Yorùbá <laughs> ẹ tó bá rí ẹ tó sọ̀rọ̀ ń sìn wá ní ogbó Yorùbá kí ni ìwọ mọ́tò ń jókòó kúdùn. Ah, mo mà ti gbọ́ Yorùbá gidi èmi tí mo ti ń ka Yorùbá script eh? pẹ̀lú àmì lórí. mo gbé wọn kí wọn dá. Look at you you so bright now ah ah so o lè rẹ́rìn-ín báyìí ẹ̀rín àpàpàǹdodo ló ń rí látijọ́ ẹ̀ mm. <laughs> okay. Tell him the good news. Guess what? Tell me. I am now the new brand ambassador for Oduduwa Group's International. Mm. But I don't want to sign the contract behind you. And you think I don't know about it? <laughs> congratulations. èmi ni mo forúkọ ẹlẹ̀ fún HR wọn tán fi pè é. You know, when they came to me and, and um, they were explaining things to them, to me, so mo ní láti put them through to tell them that honey, they face a good actress that speaks French tí ó lè lọ represent the company wọn ní Benin Republic because they just have a new branch over there. So. Congratulations. Oh, thank you. Kitu, kitu. Ẹ̀wùrọ̀ ohun tẹ́yẹ bàjẹ́ ṣé yẹn ló máa gbé fòwò. Ọ̀rọ̀ ṣùnùkùn, ọ̀rọ̀ ṣùnùkùn, ojú ṣùnùkùn, tá a bá ń sọkún yé òye, ó yẹ ká máa ríran. Ká kíyè sára o, ọ̀rọ̀ ṣùnùkùn yé. Ọ̀rọ̀ ṣùnùkùn sunukun ogójú sunukun táyà ń sọkún. Ah, ó yẹ ríran o. ẹ jẹ́ ká kíyè sára ká mọ̀ṣẹ́ ẹsẹ̀ gbé o. ẹ jẹ́ ká kíyè sára ká mọ̀ṣí wa o. I've never said you shouldn't believe in yourself. But you have to think very well before you do torí pé èrò lọ bẹ́gbẹ́ gírí kíyè sára kó má bàrò fo mi ò ní rò fo mi ò ní mò fo mi ò ní pò fo láyé mi owó tí ń bá ṣe máa kéré oko délé a ní mi ò ní rò fo mi ò ní mò fo mi ò ní pòfo láyé mi o àṣejèrè la ó ṣe láyé wa o kódà ká gbọ́ kúkú òjò ká dominú wa gbádànù. èèyà èèyà rárá kódà. A bird that and is worth a million in the bush. Yeah èèyà rárá kò dáa. ọ̀rọ̀ ṣonùkùn yéye òye o. ọ̀rọ̀ ṣonùkùn ọ̀rọ̀ ṣonùkùn ó bójú ṣonùkùn tá a bá ń sọkún sẹ́wọ̀. Hmm, ó yẹ ká mọ̀ ríran o ọ̀rọ̀ ṣùnùkùn gbójú ṣùnùkùn mo wí. ọ̀rọ̀ ṣùnùkùn ọ̀rọ̀ ṣùnùkùn ṣùnùkùn ṣùnùkùn tá a bá ń sọkún you, yóò ó yẹ ká mọ̀ ríran.